وكل برعة ضلالة وكل ضلالة في النار أنا أقف ولون وبا ọba tí ó tó ṣe nírọ̀rùn fún wa láti bá Ramadan náà débi tí abáadé lónìí ìyẹn ni pé mẹ́tàdínní ogún tó ọlọ́wọ́n ọba à ń bẹ̀ ọ́ kọ́mọ́ṣà ṣe ní ìtẹ́wọ́gbà fún wa lọ́dọ̀ rẹ̀ sọ bákan náà iṣẹ́ tí ọlọ́wọ́n ọba ní kí Ramadan kó ṣe lára wa kọ́lọ́n kójú kó ṣe òun náà ni la'allakum tattaqun kí a jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba sùkọ́lọ́n kí ó lò ní sábàbí àlékún ìbẹ̀rù ọlọ́run ọba fún wa náà. allahumma amin akira pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatuhu. tafsir ibi tí a kà nínú suratul baqara òun náà ni aya ọgọ́rùn kan àti méjì ẹ̀ eh, mọ́kàndínní ogún one hundred and nineteen naam. a'udhu billahi minash shaytanir rajim inna arsalnaka bil haqqi bashiran wa nadhiran. ولا تسأل عن أصحاب الجحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواهم بعد الذي جاءك من العلم ما لك ما لك من الله من ولي ولا نصير الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم ۖ وعني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ولا هم ينصرون حسبك olúwa bá sọ pé inna arsalnaka bilhaqi bashiran wa nadhira wala tus'al wala tus'alu an ashabil jahim ọba tí ó sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà ni ó fi ń dá anabi sallallahu alayhi wa sallam lójú ipe gbogbo bí àwọn kẹfìrí wọ́n bá ṣe ń ní wa anabi sallallahu alayhi wa sallam lára tí wọ́n ń gbé oríṣiríṣi ìdá iṣẹ́ rúmọ̀yàn lọ́wọ́ ìkó fìtínà báyàn tí wọ́n ń kó bá wa anabi sallallahu alayhi wa sallam tòun ti bẹ́ẹ̀ náà jẹ́ kó dá ọ lójú sì máa fi yé àwọn èèyàn ipe àwọn ọlọ́wọ́n ọba arsalnaka bil haqq òdodo náà ni olúwọba fi ràn ọ́ kò sírọ́ nínú iṣẹ́ wa nabi sallallahu alayhi wa sallam torí pé ìwọ gan fúnra rẹ òdodo náà ló gbé lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ àlámọ̀rí ayé ẹni tí kì í parọ́ nípa ọ̀rọ̀ àlámọ̀rí ayé báwo ní ìṣòwò máa parọ́ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run fi ń sọ fún pé ìwà nàbí sọ fáwọn èèyàn ìpè inna arsalnaka bil haqq òdodo gangan náà la fi wọ́n rán wa nàbí sallallahu alayhi wa sallam ìyẹn ni pé ìgbẹ̀ntà bá rí i pé ìlànà nàbí ní ń tẹ̀lé ìtànàbí mu wá nínú ẹ̀sìn náà ní ń ṣe ọgbọ́dọ̀ dá ẹni yẹn lójú ipe orí òdodo lòún wà ó sì gbọ́dọ̀ yé ipe òdodo kò kí ń pé méjì alhaqqu la yata'addad òdodo kì í pé méjì ẹ̀ọ̀kan náà ni òdodo látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wal haqqu min rabbika wala takunanna minal mumtarin òdodo tí yẹn bá dì mú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ dáhà lójú pé bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba náà ni kódé yọ gbọ́dọ̀ tó ṣe méjì lérí òdodo náà olùwọ́ bá kọjú ọ̀rọ̀ yìí sí anabi sallallahu alayhi wa sallam khasa wọ́n wá ń jẹ́ aam fún gbogbo àwọn àlèhùnmọ́ anabi sallallahu alayhi wa sallam ikú ìwà anabi inna arsalnaka bilhaq òdodo gangan olùwọ́ bá gbélé wà anabi lọ́wọ́ bashiran wa nadhira níbi òdodo yìí nǹkan méjì lọ́mọ wa ń ṣe òdodo níbi albishara ó máa fún yàn ní ìró dùnú òdodo ẹlòmíì ìgbà tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ó dùn mọ́ nínú yọ̀lọ̀ lè mú àwọn ọ̀rọ̀ tí ó dùn wá ẹ sì rí pé irọ́ ní bẹ nídìí ọ̀rọ̀ yìí eléyìí nírú àwọn olóṣèlú àwùjọ wa tó máa ń ṣe so abẹ́lọ́ ń kó tún wọn ṣe wọ́n lè ẹ dìgbò fún wa á fún yín ní omi á iná fún yín á ọ̀nà yín ṣe kọ́dà wọn fẹ́ lè máa ní ẹ máa hi àwọn wa kó bá yín lé ní ẹ máa hi olójú ọ̀nà gbogbo ẹni wọn sọ tó bá fẹ́ ṣe òṣèlú sọ kọ́dà ibo tí mi bá jẹ́ tọ́tà bá tó wá ń bí pé kí ló dé ń tẹ́ sọ yóò ní ọ̀rọ̀ òṣèlú lòun sọ fún yín ọ̀rọ̀ tí ó dùn yín nú ọ̀rọ̀ tí ó sì dùn yín nú yẹn tó pé irọ́ ló kún sí díẹ̀ tí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam kò rí báyìí bashiran ẹ̀rí pé ní inna arsalnaka bilhaq bashiran alaḥaqu fi bisharatihi walaḥaqu fi nadaratihi tánàbí bá ń sọ tí ó ṣẹlẹ̀ fún yẹn ní nǹkan dùnú òdodo náà ni bákan náà nadhir tánàbí bá tún kìlọ̀ fún yẹn ipe he ẹ sọ́ra o lórí nǹkan báyìí ntí ó ṣẹlẹ̀ ntí ó ṣẹlẹ̀ lábúrú tí ẹ bá ń ṣe nǹkan báyìí o haq náà ni òdodo náà ni ìkìlọ̀ anabi sallallahu alayhi wa sallam abdullahi ibnu abbas. gẹ́gẹ́ bí imam ibn kathir bá ṣe mú ọ̀rọ̀ yẹn wá wọ́n ní ẹni unzilat ala nabi sallallahu alayhi wa sallam هذه الآية إنما أرسلناك بالحق بشيرا ونظيرا قال النبي وصبايك بشارة بشارة أو بشيرا بالجنة بشيرا بالجنة ونظيرا من النار النبي نيمي ìkìlọ̀ tí mò ń èrò òdòdó tí mò ń fún ẹ̀yin àlèhùnmọ̀ yìí òun náà ni bíl jannati kí n máa dùn inú pé àlìjánà ń bẹ wa nadhiran minan nar èmi sì ń kìlọ̀ fún yín ipe kẹ̀ṣọ́ra fún ìyà iná ipe tó bá tẹ̀lé àṣẹ ọlọ́run ọba olúwa bá ti palẹ̀mọ́ kalẹ̀ dé ìpalẹ̀mọ́ yẹn náà ni bashir biljanna ìró dùnú ìròyìn nípa aljanna pé tó bá ti yàrá ṣe ọlọ́yọ̀ wà aljanna bákan náà nadhiran minan nar ìkìlọ̀ ìpẹ́ tí o bá ti gbọ́rọ̀ sọ́rọ̀ ọlọ́wọ́ ba lẹ́nu ó ń tọ̀ yóò wọná ọlọ́wọ́ ba anabi ní nǹkan tí èmi wá ṣe náà lélẹ́yìí tó bá ń bi wá ipe kí ni risala kí ni ahmiya risala nabi sallallahu alayhi wa sallam kí ni pàtàkì òjíṣẹ́ iṣẹ́ tá nabi wá jẹ́ fálẹ̀ ọmọ yìí òun náà ni kó ṣàlàyé fún wa pé ọ̀nà tẹ́ẹ̀rín rèé tẹ́ẹ̀ fi wọ àlìjáná ọlọ́wọ́n ọba subakana ọ̀nà tẹ́ẹ̀rín rèé téèyàn ń rìn téèyàn fi kàn ya ọlọ́run ìtọ́ba wo ní kálukú òun náà ni ó fọwọ́ ara rẹ̀ mú ni ó sì ṣe kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú fún wa káfílẹ̀ rí àwọn bishara nabi sallallahu alaihi àti nadara rẹ̀ inú sahih al-bukhari sahih al-bukhari jabir bin abdullah ọgbà ọ̀rọ̀ yìí wọ́n látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam hadith yẹn ń bẹnu báàbù al-i'tizam bilkitaabi wa sunnah ipe ọ̀nà tí yẹn máa fi ń là nínú wàhálà tí yẹn fi lè kóra rẹ̀ yọ nínú fìtínà òun náà ni al-i'tizam bilkitaabi wa sunnah kéèyàn ó dì má al-Qur'an kéèyàn ó dì má sunnah nabi sallallahu alayhi wa sallam anabi ń ṣàlàyé níbi àyà yìí anibi hadith inú bukhari yìí jabir ó ní anabi sọ̀sọ́lámù sọ fún un ipe jaat malaikatun ila nabiyyi sallallahu alayhi wa sallam wa huwa na'im àwọn malaika wọn wá bá anabi sallallahu alayhi wa sallam anabi ló ń ti sùn nígbà yẹn gbà tó ń sùn àwọn malaika wa rọ wọlé gbà tí wọ́n rọ wọlé faqala ba'duhum àwọn apá kan wá sọ pé inna unaim ẹni yìí ti sùn yẹni pé anabi sallallahu alayhi wa sallam ó ti sùn wa qala ba'duhum àwọn kan wá tó ní innal ayna na'imatun wal qalbu yaqdhan ipe ojú anabi ló sùn ọkàn rẹ̀ kìí sùn faqal àwọn sọ yẹni wọn sọ báyìí yẹni mẹláìkà kan ní inna li sa'ibikum mathalan fadribu lahu mathal ó ní ṣe rí ẹni tó sùn yìí ẹ dákun ta ló sùn sallallahu alayhi wa sallam wọ́n lẹ́nu tẹ́ni tó sùn yìí àpèjúwe kan ń bẹ tó ṣe pé àpèjúwe yẹn gan-an ẹ jẹ́ ká ṣàlàyé rẹ̀ fún bó ṣe rí gangan wa qala ba'iduhum àwọn kan wá sọ pé ẹ lè máa sọ̀rọ̀ innahu na'imun ó ti sùn faqal àwọn apá kejì wa tó ní innal ayna na'imatun wal qalbu yaqdhan anabi ni ń fún jábìrì ní ìròyìn lẹ́yìn ìgbà tó jí o wọ́n kan wá ní ojú rẹ̀ ló sùn ọkàn rẹ̀ kò kí ń sùn tọ̀ ìgbà tó sọ yóò tán ni màláíkà tó fẹ́ sọ̀rọ̀ ń wá ní mathaluhu kamathali rajulin bana daran oníṣẹ́ rí arákùnrin yìí tó sùn yìí yẹn ni pé anabi sallallahu alayhi wa sallam kàmẹ́sàlì rajulin ọ̀rọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí arákùnrin kan bana daran ó kọ́ ilé tán ilé yìí rẹwà ìgbà tó kọ́ ilé tán wa ja'ala fiha ma'duba wọ́n ní èèyàn ẹ máa wá wọlé jẹun ẹ máa jẹun ọkọ̀ oríṣiríṣi oúnjẹ síbẹ̀ wa ba'atha da'iyan ìgbà tó kó oúnjẹ síbẹ̀ tán ọ wá fi ẹnìkan sójú ọ̀nà ipe wọn ni wọn máa pè àwọn èèyàn wọlé faman ajaba da'i wọn lẹ́nu tó bá dáhùn fún tí ń pè é ìgbà tí wọn pè é wọlé ẹ wọlé ẹni tó bá dáhùn dakhala dar ṣe pé yóò wọnú lẹ́nu tó bá ti wọnú lẹ́tọ̀ wà akala minal ma'duba yóò láǹfààní láti jẹ nínú oúnjẹ tí tí wọ́n dákalẹ̀ sínú lé onífàkọ́ọ̀lù wọ́n wá sọ fún àwọn sàábà àwọn màláíkà yìí tó wá sọ fún wa pé fúnra wọn pé àwèlú ẹlẹ́hu yafqahuha ẹ ṣàlàyé rẹ̀ kó yé yóò gbọ́ ọ̀rọ̀ ń yé torí pé kí ni ojú rẹ̀ ló sùn ọkàn rẹ̀ kò sùn gẹ́gẹ́ bá yìí sọ ẹ ṣàlàyé ẹ̀ ni màláíkà yìí wá ní faqalu wọ́n ní pé fadar oníṣẹ́ rí ilé táwọn sọ pé wọ́n mọ kalẹ̀ aljannatu aljanna nù ọlọ́run ti kọ́ aljanna kalẹ̀ ṣẹ̀pẹ́ aljanna sì ni àwọn oríṣiríṣi ìgbádùn àwọn téèyàn lè rí rílé ayé ma la ainu ra'at wala usnun sami'at ntójú òrírí tẹ́tí ọ̀gbọ́n rí níbi aljanna nígbàdàn wọ́n tí wọ́n máa ń fojú wo ìgbádùn kan bó ṣe rí kéèyàn wá wò pé bí ìgbádùn yìí ṣe lágbára tó ní nàìjíríà yìí tó máa ń wò pé hòtẹ́ẹ̀lì wo ló lágbára jù wọ́n máa ní àwọn Sheraton hotel àbí lábújá tọ̀ bó ṣe wá wà wọn kí wọ́n wá wo gbogbo ohun tí ó lè máa ṣẹlẹ̀ níbẹ̀ ní ìgbádùn kò sí fi wí àlìjẹ́ náà láéláé kúrò àpọ̀jọra wọn kò súnmọ́ra wọn tábà ń gbọ́ tó máa ń sọ nínú alukur'an pé wà ìnàbàn pé ẹ̀yìn nínú alìjẹ́nà ẹ mọ̀ rí kíní báyìí bẹ́ẹ̀ kọ́ ìnàbàn wà kọ́dìbàn kíní kan oríṣiríṣi àbí ẹ̀yìn fọ̀fọ̀wákẹ́ omi máa ṣe òun wà ṣòro ìyìn gbogbo ẹ̀yẹ́ yẹn èyí ò lè anábì ní ẹ àgbọ̀dọ̀ fi nǹkan yẹn wé táyé yìí kódà tó bá sọ pé wà fúrúṣun marfu'atun wà aqwabun mawdu'atun wà nàmárìkún masfufa gbogbo nǹkan yẹn tọ́lọ́wọ́n bá ń ròyìn fún wa ní alukur'an pé ipe ìbẹ̀lẹ̀ àlìjẹ́nà a gbọ́dọ̀ mọ ìmájì rẹ̀ pẹ̀lú ti yà yìí. so ni pé àlìjẹ́nà nǹkan kan tó ṣe pé ìyẹn gbọ́dọ̀ máa bẹ ọlọ́wọ́n ọba tó dára ṣé tá níbi wàá ṣe láyé náà nìyẹn kó wá fún wa ní ròyìn pé àlìjẹ́nà ń bẹ tẹ́ padà síbẹ̀ fún ẹni tó bá tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ìgbésí ayé yìí kò lè nítumọ̀ fún èèyàn kò lè ní ìtumọ̀ bó ṣe lè wù kọ́ ma tí alámọ̀rí yàn tó bá kángun sí iná níjọ́ gbé dàlùkìyàmà ìgbésí ayé yàn yóò wá ní ìtumọ̀ tí alámọ̀rí yàn tó bá kángun sí àlìjẹ́ndà bó ṣe lè wù kí ìgbésí ayé òun kó ríru kùrùkù tó náà ni àlìjẹ́ndà ọlọ́run ọba náà ni nǹkan tí èèyàn máa ń wá anabi wa ni àwọn mọ̀láìkà yẹn wá ní àfàdárú aljannatu ilé táwọn ń sọ yẹn òun náà ní aljanna wọn ní wàdáì ẹni tí ń pè wá tí ń pè àwọn èèyàn tí wọ́n ń yàn síta kí máa pè yàn sínú ilé tó ń jẹ́ pọ̀ ń bẹ̀ yìí muhammadun òun náà lànàbì anabi ń pe gbogbo ayányá ikọ̀ ya ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé kí ni fi ń pè wá kí ni fi ń pè wá sunna súnà nabi, ẹni tó bá ti tẹ̀lé ọ̀dà nabi lóhùn nù yọ bá nàbì wà lìjánà ẹni tí o bá ti tẹ̀lé ontọ̀hún òun lọ́mọ mi tọrọ ara rẹ̀ kọ́ ẹ̀gùn sí bákan náà káfílẹ̀ rí bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe jẹ́ bashir olùkìlọ̀ wa nadhir tó olùfúnníròdùnú wa nadhir tó jẹ́ olùkìlọ̀ fún yàn pé ẹ ṣọ́ra ẹ ṣọ́ra Abu Hurairah radiyallahu anhu òun ló gbàdé sí wa anabi ni innama mathali Abu Hurairah nípa anabi sọ fún un ike èmi wà masalu nas àtẹ̀yìn èèyàn ka masali rajulin ó dà gẹ́gẹ́ bí kárí pé ọkùnrin kan kárí pé èèyàn kan istawqada naran ó wá dáná kalẹ̀ gbà tó dáná ṣe pé iná tí ọmọ ń dá tó bá dá iná kalẹ̀ àtùpà ní àsìkò kan bẹ èyí wà rí àwọn kòkòrò kan falamma ado'at ma hawlahu gbà tó di pé iná yìí mọ́lẹ̀ tán ja'ala al-furash wa hadhihi ad-dawab allati taqa'u fi an-nar yaqa'na fiha àwọn kòkòrò kan wá ń wá wọ́n sà wọ́n àwọn kòkòrò yẹn máa ń pè wọ́n ní àfòpíkúnná àbíkẹ́ náà máa ń pè wọ́n wọ́n wá ń wá sínú náà wọ́n fẹ́ máa lọ lè kó sínú náà wọ́n fẹ́ máa kó síbẹ̀ bẹ́ẹ̀ sì ni iná tó bá ti jẹ́ iná àtùpà tí kòkòrò yẹn bẹ́ẹ̀ lè kó síbẹ̀ náà wọ́n ṣe kí ni yóò jò síbẹ̀ ni ọlọ́run kòkòrò wọn kó sínú náà yìí wọn kó sínú náà yìí alárakùnrin yìí wá dúró fàjà àìláyànsá ẹ̀húnna òun wá ń lé wọn kú níbẹ̀ ń lé àwọn kòkòrò yẹn pé ẹ má wọnú náà yìí kí náà yìí má jò àmọ́ wọ̀nyẹ gìlìbìnà hù àmọ́ kòkòrò yìí wọn ọ̀gbọ́ tó bá ti lé wọn yáyé àwọn tó ń gba abẹ́ yọ tó bá lé wọn yáyé ó tó lọ gba abẹ́ yọ wọ́n yàtẹ̀hìm na fi hà wọ́n á ń kó sínú náà yẹn tó bá lé wọn lọ́nà ilé ó tó ń gbẹ̀yìn yọ ó tó wá bẹ́ẹ̀ wọ́n padà wọ́n kó sínú náà iná yìí wá ń jó wọn anabi wa sọ pé èmi o fa ana akhidun bi hujjazikum anin nar anabi ní ẹ̀yin èèyàn èmi ni mò ń kì yín ní lọ́n áàkìdún bí ujazikun mò ń fa yín létí ṣòkòtò ṣe pé tó bá fẹ́ tó bá ẹni tó bá mọ̀yàn tó bá mọ̀yàn mú dáadáa etí ṣòkòtò náà ti máa mọ̀yàn ànábì ni èmi ń fa yín létí ṣòkòtò ipe kẹ́ mọ́rọ̀ lè kó sínú náà yẹni áàkìdún bí ujazikun ánìnàr mò ń fa yín pé ẹ padà ẹ padà ẹ mọ wọ ẹ mọ fi ọ̀nà tẹ́ fi rí ya ọlọ́wọ́n bá rèé àmọ́ àwọn yọkùtà him na fi hà àmọ́ àwọn èèyàn ẹ̀ ń sì lọ lè ń kiri bọ̀ bẹ̀ ẹ̀ ń já mi ní ọwọ́ ẹ̀ sì ń bọ́ sínú bẹ̀. anabi sallallahu alayhi wa sallam ń jẹ́ kó ìwà mi hadithi pé ẹni tí kò bá ti gbọ́ ohun tí anabi ń sọ tí kò ṣe súnà anabi sallallahu alayhi wa sallam anabi ń fa ń òun sì ń jáwọ́ pé wọ́n wọ bẹ̀ gẹ́gẹ́ bí àwọn kòkòrò yìí tó pé ẹni tó da iná ń jò ẹnìkan wá ń lé wọn ń lé wọn yẹn ni pé iná jahannama yìí ń jò fèrèfèrèfèrèfèrè àmọ́ anabi sallallahu alaihi wasallam ọlọ́run rán wáyé pé wá ń lé àwọn èèyàn kúrò níbẹ̀ gbogbo gbala anabi wá ń fọ wá ń sọkòtò pé ẹ má débẹ̀ ẹ má débẹ̀ ẹ má débẹ̀ àwa sì ń já anabi lọ́wọ́ onípẹ́tì yẹn wọ́n bá ti tẹ̀lé àṣẹ tí anabi sallallahu alaihi pa wá. téèyàn ò sẹ̀sìn gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe ní kéèyàn ó sìn ọ̀rọ̀ yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń jára tí ń já ọwọ́ ànábì níbi ṣòkòtò rẹ̀ pé wọ́n ná ẹyẹ wọ́ tí wọ́n sì ń fa òun sì ló wọ́n wọ́ bẹ̀. olúwa ní inna arsalnaka bashiran wa nadhiran wala tus'al an ashabil jahim. inna arsalnaka bil haqq. الحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم bashir wa nadhir anabi sallallahu alayhi wa sallam ẹni tí ó kìlọ̀ yanni tí ó sì fún wa ní ìró dùnú ọlọ́wọ́ tó ní wàlá tus'al wàlá tus'alu an ashabil ja'im fi iqra'atan wàlá تسأل ولا تسأل ولا تسأل نيجي لنتما قلواني ولا تسأل عن أصحاب الجحيم قلواني ولا تسأل عن أصحاب الجحيم كراء أكثرهم يعني كيف يقول قراء wọ́n gbé wá pé wàlá tus'al gẹ́gẹ́ bó ṣe wà nínú al-Qur'an wàlá tus'al bidummi ta 'ala al-khabar yóò wá wá ní khabar bẹ́ẹ̀ pé à ń rìpọ́tù ọ̀rọ̀ fún yàn wàlá tus'alu wa fi qira'ati Ubay ibn wàlá tus'al wàlá tus'alu náà ni Ubay. بن كعب هنا جوا ولا تسأل نني أبي بن كعب جوا وفي قراءة ابن مسعود ولن تسأل ولن تسأل عن أصحاب الجحيم يعني أبي بن كعب أم بوابه ولن تسأل ولا تسأل ولا تسأل àmọ́yí tó wà nínú alukur'an tó jẹ́ pé wàlá tó dọ̀ aksarul qurra ona ni wàlá tus'al an ashabil jahim a gbọ́dọ̀ máa béèrè nípa ìṣesí àwọn ẹni tó bá ti jẹ́ ọmọ náà ìyẹn ni pé ìṣesí wọn yìí ìṣesí tí yóò burú ni náà ni alimami ibn Jarir rahimahullah wọ́n wá gbé wá pé ayélá nasaluka an kufri man kafara bika kakawlihi fa innama alayka albalagu alayna alhisab yẹni pé wàlá tus'al yẹni pé àní béèrè lọ́wọ́ ẹ̀ wà nábì an ashabil jahim ipe àwọn tí wọ́n bá ṣe kèfèrí tí wọ́n gbọ́ wà nábì jíṣẹ́ fún wọn àwọn ni wọ́n gbà ni wọ́n gbọ́ wala tus'al kò sí àníbìwọ̀ kò sí tọkàn wọ́n ti jíṣẹ́ fún wọn náà irú ẹni níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ ayé aláfimọ́ ni pé wà innama alayka al-balag kí wọ́n sá jíṣẹ́ náà ni náà ni ẹni tó bá fẹ́ ṣe wáàsí ọjọ́ ẹni tí ó fẹ́ pèèyàn sí dáadáa ó nídìí káṣejù ọ̀pọ̀ nbí ọ̀rọ̀ rẹ àṣejù ọ̀pọ̀ dọ̀ jù kọ́dà ọ̀rọ̀ rẹ ò nídìí èpè kí lọ́kẹ́ pè òun ṣe wá sí òun ṣe pèlè yàn àbí òun pe ẹnìkan pé kó ṣe dáadáa kò ṣe ọ̀wá ń ṣe pèlè ń kò sí ń dọ́kàn sọ ní tiẹ̀ ẹnu tó kẹ́kọ̀ọ́ òun ni pé sá sọ̀ra má jẹ́ kó jẹ́ pé ìbánisọ̀rọ̀ rẹ ni ó sì sábà bí àkóbá fẹ́ ni hàn ẹ wo bọ́lá ṣe sọ fún nàbí Allahi Musa àti Harun ó ní idhaba ila Fir'aun ẹ̀yin méjèèjì ọ̀yá ẹ lọ́dọ̀ Fir'aun ẹ lọ́ọ́ qawlan layyina tẹ́ bá dọ̀dọ̀ rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kẹ́ bá sọ o ọ̀rọ̀ tó rọ̀ náà ni kẹ́ bá sọ. Fir'aun ẹ̀ mọ̀mọ́ ti ń dánwò kí ni Fir'aun ń dánwò ń pera rẹ̀ inni wa qala ana rabbukumul a'la ń pera rẹ̀ kóhun lọ lọ́hùn ẹ̀ńtọ́lọ̀ wa rán sí ọ́n ni lọ́lẹ́ bá faqula lahu qawlan ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kẹ́ bá sọ o ẹ má sọ̀rọ̀ tó le fún la'allahu yatadhakkaru aw yakhsha ó lè ṣeé ṣe kó gbọ́ àbí kẹ́rù ọlọ́wọ́n ọba pẹ̀lú tẹ́ bá lọ lè sọ fún un sọ Ànábì Musa ó sì ṣe gógó bọ́lọ́hún sí pálàṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló fi sọ̀rọ̀ fún kò bá sọ ní líle kò bá sọ pẹ̀lú ìjà kó gbé níjà fún láti bẹ̀rẹ̀ sọlẹ́yìn náà láàfin rí pé ẹni bá fẹ́ pèèyàn sí dáadáa bóyá wàá sí gbogbogbò ni àbí wàá sí láàrin ìwọ àtẹnìkan ni èyàn gbọ́dọ̀ mọ ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti fi báyọ̀ sọ̀rọ̀ wàláhì ìlànà àwọn àfàsúnà lélẹ́yìí tó kí wọ́n mọ àwọn ọ̀nà oríṣiríṣiríṣiríṣi láti fi báyọ̀ sọ̀rọ̀ wọ́n bí Sheikh Uthaymeen rahimahullah wọ́n ní téèyàn bá ń ya èèyàn bá ya ọmọ àta tó ya pò kí tí kì í gbọ́rọ̀ sọ́nà ńlẹ́nu ṣé ká pàtì ni tába ti bá sọ̀rọ̀ tí ọ̀gbọ́ ká pàtì ká ṣe hajuru fún un hajuru sheikh ni ipe alahajuru dawa oníṣẹ́rí ká ṣe hajuru fún yàn ká yànyàn lódì pé èyí tó ń dá sí ọmọ nínú ẹ̀sìn níbi dáhàwà sheikh ni dawa ogun ni ogun náà máa fi ń ṣe ó ní wáyé dáálàm yastafid ad-dawa yutlab ghayruhu ìgbà tó oògùn tó lò fún yàn tí ó ṣàǹfààní lára aláìsàn tí wọn apá aláìsàn tí kọ́ máa sàárẹ̀ ǹzọ́nà ni má ní kí ló dé àti ah, fún ológun kan kò ṣiṣẹ́ lára rẹ̀ ah, dókítà tún wá ọ̀nà míì pé kí látún ṣe kóra tó lọ lè wípé ẹjẹ́ ká tó lè wá kọ̀sọ́ntàsì tó tún lágbára o tó tó bá wa wo ẹni yìí so yutlab ghayruhu àwa ogun mi ni sheikh ni ìgbà tó bá rí pé ó báyọ̀ sọ̀rọ̀ kò gbọ́ yíwò túmọ̀ sí ọ apáti bóyá ẹnìkan ló pàtàkì lọ́dọ̀ rẹ̀ lọ́rọ̀ ẹnìyẹn sí bóyá kíṣẹ́sì kan ló wà fún wà fún bóyá ìwé ló lè kà wà fún báyìí pé ló lè kà wà fún láti pé kíni kò fi lè rí mú kò níbi aburú tí ń ṣe so wallahi tó gbọdọ̀ wà ní ọkàn wa nù. No Allahumma illa tí ẹnìyẹn bá dé ipò pé ó ti wá kọjá pé wọ́n ń si gbogbo yẹn lọ́nà káàkiri tí n tó náà ń sọ aburú níta gbangba a irú ẹni mo bá ní gbogbo ọ̀nà lèyẹn gbọdọ̀ fi ṣe muqawama rẹ̀ táwọn yóò fi mọ̀ pé lágbájá àṣẹ ìsìnà ní ń gbé káàkiri amẹ́nìkan tó ṣe pé ẹjọ́ ń dára yín rí àbí ń dá burú ṣe kò nídìí kí ọmọ pariwo rẹ̀ káàkiri kọ́lá kò nídìí kọ́ dákọ̀ rẹ̀ so eléyìí ni wala tus'al an ashabi aljahim riwaya ituma kanu ike wa nabi ani biyo an kufri man kaffara nípa kẹfìrí àwọn tí wọ́n ń ṣe kẹfìrí ẹni pé tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu kò sí tọ́kàn wọn bẹ wọ́n ti jíṣẹ́ tiẹ̀ àwọn ni wọ́n gbọ́ wọn tẹ̀lé tí wọ́n wí ni kò sí ọlọ́run ní mú wọn kanu. subakana wọ́n tún ní wala tus'al عن أصحاب الجحيم بفتح التاء وانا ولا تسأل عن أصحاب الجحيم تبا وباهم يتوما نكوي هو النبي ما بيري ما nípa àwọn tó bá jẹ́ ọmọ náà má béèrè ń pa wọn pé bò lè ṣe wọn náà káì ọgbọ́dọ̀ bí èmi ọlọ́wọ́n bá wala tas'al an ashabil jahim irú ẹ̀nà ni ti kọ́rọ́ ibn Mas'ud ti ò bá yìí rákẹ́tà yìí ti ibn Mas'ud òun ni wà láńtẹ̀sẹ̀l láyéláyé ọ̀gbọ̀dọ̀ béèrè ò ní béèrè an ashabil jahim nípa àwọn ẹni tó bá wọ iná níbí gbogbo àwọn tí a bá ní tíra Imam Ibn Kathir bóyá mú lọ́wọ́ yàn yìí àbí ó wà nílé kálọ̀ léwò. Imam Ibn Kathir wa mú ọ̀rọ̀ kan wá wọn mọ̀mọ́ mi mo fi sọ pé gbẹ́ni tó bá nílé kọlọ̀ léwò akéwù kan bẹ̀ ni lónìí yìí so a sì yà síbẹ̀ dáadáa wọ́n ní kí ló ṣẹlẹ̀ òun náà ni pé wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó ní laita shi'ri ma fa'ala abawai laita shi'ri ma fa'ala abawai laita shi'ri ma fa'ala abawai. فنزلت ولا تسأل عن أصحاب الجحيم فما ذكرهما حتى توفاه الله عز وجل الإمام الكثير وقبع رواه nínú mursal àdìsí yẹn mursal nàmá imam ibn Jarir at-Tabari ń bẹnu tíra wọn wọn nígbà tí anabi sallallahu alayhi wa sallam imam béèrè lọ́wọ́ lọ́wọ́ ah àwọn òbí mi òbí mi méjèèjì òbí méjèèjì ó wí bẹ́ẹ̀ pé á ah, ọmọ ṣe o àwọn òbí yìí ẹ̀ ṣètò ọlọ́run á ah, ẹ̀ ṣètò ọlọ́run ẹ̀ ṣètò ọlọ́run laita shi'ri ma fa'ala abawayhi bí á ah, ọmọ ṣe o kí làwọn òbí mi irú iṣẹ́ wo ni wọ́n ṣe yìí lọ́lọ́wọ́ sọ pé wala tas'al an ashabil jahim má béèrè máa o lọ́dọ̀ àwọn òbí rẹ tó jẹ́ ọmọ náà ọlọ́wọ́ kìlọ̀ fún anabi wọ́n wá ní wà ma dhakarahuma hatta tawaffahullahu azza wa jal anabi wa béèrè àwọn òbí yẹn mọ́ títí kọ̀sọ̀rọ̀ wọn mọ́ tó fi pa anabi kú ẹ àwọn kan wá sọ pé yá anabi àti bàbá anabi ọwọ́ náà mo fi sọ pé ẹ̀wọ̀n akéwúdébẹ̀ ni o akéwúdébẹ̀ ni anabi ò sọ ọ̀rọ̀ òun mọ́ fọlọ́run nígbà tó lọ́n ti sọ ayà ìfúnpẹ́ wala tas'al an ashabil jannah má béèrè nípa àwọn ọmọ kẹntọ́ àwọn òbí rẹ̀ tán wọn náà má béèrè lọ́wọ́ mi ṣé mi wá ń ti alábòsí ni ṣé wọn á lẹ́bí ni ẹni tí o bá ti sìn mí kò lè wọ àlìjẹ́nà ọlọ́wọ́ bá ní ẹni tó bá ti ṣẹ́ bọ́ yóò wà àlìjẹ́nà yóò náà ọlọ́wọ́ bá ní àti gbàùn irú ẹni mọ́nùkẹ́sìrì wá ní pé ọ̀rọ̀ alátọ́dọ̀ ẹni alimami Qurtubi wọn wà ádá kàmá yà dùn kàmá yù kọ́l látẹ́sí ẹlẹ́nfúlàn wọn ni bá ṣe gbé wáyé wọn náà ni pé máa ń béèrè nípa pé lágbájá ayé kọ́dé bàlágà fọwọ́ kàmá tàṣẹ yẹn pọ̀rọ̀ rẹ ti kọjá ntí wọ́n tún máa sọ́n pa rẹ̀ wàkọ̀dùkìrìnà fi tẹ́tkìrà wọn ni ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nu tíra kan ti ń jẹ́ àtẹ́tkìrọ̀ anna àhìyá làwù àbàwẹ́yì ó ní ọlọ́run ń bẹnu tíra ń pé ọlọ́run jí àwọn òbí ànábì méjèèjì hatta amannabi yìí àwọn méjì wá gba ìsìláàmù wa ẹni wa ajabuna an qawlihi imam ibn kathir ni àwa ń fèsì fún ọ̀rọ̀ tí ó wá yìí ipe inna abi wa abaka finnar ipe yìí tó wà nínú sọ̀híhù muslim tánàbí ní bàbá mi àti bàbá àwọn ọkùnrin tó wáyé náà inú náà ni wọ́n wà kult imam ibn kassir ni wal hadith marwi ó ń sẹ́rí gbogbo hadith tí wọ́n gbà wá tíra ní ń kà ó tíra ibn kassir ní ń kà ó ìtànkálájọ́ iná ni ó tọ̀ wal hadith ó ní tí hadith tó wá fi hayati abawayhi alayhi salam tó ń sọ pé àwọn bàbá ànábì àti ìyá rẹ̀ wọ́n padà jí wọ́n jí wọ́n wá gba islam wọ́n ní laysa fi shay'in minal kitabi wa sunna wala ghayriha a lè rí nínú alukurani a lè rí nínú hadisi kan wa isnaduhu da'ifun wọ́n tó bá tẹ̀ rí isnadu tí ó lálàáfíà nìyà akéwúdé bẹ̀ nípa òun ni pé kí ìsọkúsọ tó ti gbẹnu tiẹ̀ tó pé tó bá fẹ́ táàgì alùsùnà àwọn wọn tó níyà níbi àtàbà níbi òtò wọn náà ee àwọn akẹ́kọ̀ọ́ àwọn kìíní yìí o ah sọ kankan náà là ń sọ náà là ń kanu tíra yìí ibnu kẹsìrì ni kò sí afa tí ò ní nlé afa tí ò bá ní nlé lọrin ah ìjáfa rẹ kù díẹ̀ ní ibnu kẹsìrì tafsir ibn kathir náà láǹkà yìí so òun ni pé ìwà dúró díẹ̀ níbi ọ̀rọ̀ yìí àwọn èèyàn máa ń fi làákàyè wọn ṣeré wọ́n sọ ọlọ́run ọba fi ń wé àwọn èèyàn ọlọ́run wọ́n fi ń wé èèyàn wọ́n mọ̀ pé allah subhanahu wa ta'ala níbi ìròyìn rẹ̀ kọjú àwọn èèyàn ọlọ́run ọ̀jọ́ èèyàn níbi ìròyìn rẹ̀ ẹ̀wọ́n ta kà lánàá kí wọ́n sọ pé ọlọ́run ní ọmọ inú ó sì máa bí yàn ọlọ́run sóńtọ̀ wọ́n tọ́ bá ní ó níran inú ó sì bí sóńtọ̀ bí a wọ̀nyí o ti ṣe ẹbọ pẹ̀lú èmi ọlọ́run òun fi ẹlòmíì ṣe dédé mi ipe mi ọlọ́run ò lè dá dúró mọ lọ́mọ so yóò mọ bí ọlọ́run ọba nù ni irú ẹ̀ náà wà lélẹ́yìí ẹ wo kéèyàn ní pé ẹ ẹ dákun jẹ́ káwọn òfin làákà yìí wò ànábì tó ṣe pé òun náà ni gbẹ̀ni tọ́lọ̀ wọn sí gbogbo ayé káwa ní ìyá rẹ̀ wà wọ́n àti bàbá rẹ̀ ẹ dákun làákà yìí ni wọ́n fi ń wò ó ò ṣe rí lódì kejì kó o rí pé ọlọ́wọ́ bá ọba tó tóbi ni ah, ọlọ́run agbára rẹ̀ máa tóbi o kí anabi sallallahu alayhi wa sallam eh àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n gbọ́ ní ọlọ́wọ́ bá a àfi káwọn nìkan ya múra síṣẹ́ ká mọ̀ wò pé bàbá wa dáa àfi kéèyàn múra sí iṣẹ́ kéèyàn ó ṣe lẹ́yìn náà kéèyàn rí pé a ọlọ́wọ́ yìí máa sọ̀rọ̀ alábòsí o ọlọ́wọ́ ọmọ lẹ́bí ò níran kò sẹ́ni tó kọ́ man amila salihan fali nafsihi. ومن أساء فعليها وما ربك بظلام للعبيد كي هم واربان كي آه لهم آه إيه صوالابوسي ẹwọ tó ẹ pé àbáwá ríru àpèjú òyìn síwájú ni yorùbá nírú èwo ni a ní anabi nuh ìyàwó rẹ ọmọ rẹ anabi nuh jẹ anabi Ọlọ́run ìyàwó rẹ sì jọtọ Ọlọ́run ọmọ rẹ náà jọtọ Ọlọ́run ẹ̀wọ̀n kan bàbá da ọmọ sekele ọmọ burúkú jáde lára rẹ̀ so bákan náà anabi lut ẹni ọlọ́run ni ọkọ ìyàwó òun yàyàkóyà bàbá ọkọ jẹ́ ni ìyàwó jẹ́ èèyàn bú ọlọ́run ni kò sí dọ́kàn mi pẹ̀lú yín ìyàwó lọ ayé tiẹ̀ ọkọ lọ ayé tiẹ̀ ẹ wá wo fìràáhùn tó ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run lódìdí ìyàwó rẹ̀ òun á jẹ́ ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lábẹ́ rẹ̀ ọlọ́run sì ọ̀rọ̀ tiẹ̀ kò ní kàngò síná ọlọ́run ọba subhanahu wa ta'ala kò kí ń ṣọba lábòsí ẹ challenge everybody tí máa ń sọ pé ṣé ànábì tó jíṣẹ́ fáwọn bàbá rẹ̀ ní àtìyá rẹ̀ ẹbí ike ǹjẹ́ nígbà tí àwọn ìyá ànábì àti bàbá ànábì ń ṣẹ̀ ní tí kò sáwọn tí wọ́n wà lórí ìmánì lásìkò òun tí kò sáwọn tó wà lórí ìmánì àwọn tí ń bẹ lórí ìmánì ń bẹ kódà àwọn tí ń ṣe wáàsí fáwọn èèyàn ń bẹ nígbà wọn ní asúrù jàhìlì tó ń pè lásùrù jàhìlì òun ẹni tó bá kéwú tó kéwú tó ka ádàbù nílé kéwú èèyàn ka ádàbù débi pé arákùnrin kan ní kís الساعد الأيادي كس بن ساعدة الأيادي orúkọ rẹ̀ nu ẹnìyẹn lásìkò jàìlì náà lòun ń bẹ ní sẹ̀mí bí mo wá ń lọ sí ọjà kan tó ń pè ní suk urkas suk urkas bí kéwọn ní pé yẹn lọ sí ọjọ́ ọba yìí yóò wá go kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́bẹ̀ gbàmí ò lè go rànkúmi àwọn kótóbà rẹ̀ tẹ́ bá gbọ́ ẹ rí àpẹẹrẹ tàwùhídì níbẹ̀ ẹlòmíì ìdààmú bá kọ̀mọ́ bí ó ṣe yanjú ọ̀rọ̀ ìyá ànábì àti bàbá ànábì ó ní ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ọ́zírù biljahal kò sí ntọ́jọ́ báwọn ọmọ bó ṣe yanjú rẹ̀ ni kò súnmọ́ àwọn afáìsìn kò ṣàlàyé rẹ̀ àfa súnà wọ́n ní ẹ ẹ̀hẹ́ ọ̀dà nígbà táwọn ìyá ànábì àti bàbá ànábì tí wọ́n wọ̀ náà kò lè takò hadisi yìí kò lè takò torí hadisi sahih Muslim àmọ́gbà tí wọ́n á ṣàlàyé wa ní ó túmọ̀ sí pé kò sí rúrú biljahal yẹni pé tíyàn ní ìmọ̀ ni ọlọ́run yẹn fún yàn ní excuse lérí ẹ̀ irọ́ ni ìsọkúsọ ló ń sọ. lásìkò jahiliya tẹ́ńpẹ́ ń jahiliya àwọn kan ń bẹ tó ṣe pé wọ́n wà lórí ìgbàgbọ́ tó yẹ ṣẹbọ àwọn mí bẹ lórí ẹ̀sìn hanafiya yẹni pé ẹ̀sìn anabi ibrahim àwọn kan bẹ lórí ẹ̀sìn anabi Isa onílẹ̀sìn ẹ̀sìn nasara tó pé ẹ̀sìn yẹn gangan ẹ̀sìn tó máa ń pè ní àwọn ẹ̀sìn tó wá láti alkitab alkitab àwọn tó wọ́n ní tírà ni àwọn tó bá ń jẹ́ alkitab lásìkò tá anabi tó dé orí ìgbàgbọ́ ni wọ́n wà ìgbà tá anabi dé tí wọ́n bá wá gbà náà ni wàhálà bá wọn àwọn kan bẹ lásìkò gbà wọn tó pé ń táwọn ń ṣe nù. No irú ẹ̀ oná ni kís asáàìdì àyádi tá à ń sọ yìí yóò wá lọ sáàrin ìjà yóò wá ní ayu anas ẹ̀yin èèyàn isma'u wa'u ẹgbọ́ ẹjẹ ẹ̀yà yín ní etí mi ẹ̀yà yín létí mi kẹgbọ́n ẹ̀yà mi ní etí yín ẹgbọ́n tí mo fẹ́ sọ dáadáa man mat man bá gbélé ayé yóò padà kú wà mẹ́mẹ́ta fat ẹni tó bá kú ọ̀rọ̀ rẹ̀ ti bó ti tiẹ̀ ti tánu wa kullu man huwa atin atin gbogbo ta bá ní yóò dé yóò padà dé ńjọ́ kan leilu sajin yóò ní ẹ̀rí òru bó ṣe sokùnkùn gbirigidi wàna àrùn leilu dajin ẹ̀wọ̀ òru ṣe sokùnkùn gbirigidi wàna àrùn sajin ẹ̀wọ̀ ọ̀sán yóò mọ́lẹ̀ gbòò tí bá wọn bá lọ́wọ́ ni wọ́n sẹ́mẹ́ ó sì láti aburaj tó bá dà nìkan yóò wá ní yaqsimukis yaqsimukis billahi alladhi la rabba ghayruhu yaqsimukis billahi alladhi la rabba ghayruhu kíso wa ni mo búra pẹ̀lú ọlọ́run tó ṣe pé kò sí ọlọ́run ọba mi ìta gbọ́dọ̀ máa sìn àfọ̀hún náà yóò wá ní inna lillahi olùwà ní ẹsẹ̀ kan arúgbọ́ bíhì ẹ̀sìn yẹn lọ́lọ́run máa yọnu sí o mílẹ̀rì antum ali ju tẹ́ ń ṣe lónìí rẹ̀ bọ́ tẹ́ ń ṣe yìí yóò ṣe wá sí òun láàrin ìjà àwọn míì wọ́n gbọ́ àwọn míì wọ́n lè pé kọ́lẹ̀ kọ́lẹ̀ yìí wọ́n ṣe òun bá kí kámẹ́sẹ̀ bọ́ mọ́ ẹ̀bọ́ táwọn ọmọ ṣe nu àsìkò yìí làwọn ìyá ànábì náà ṣẹ̀mí yóò nù báwọn lára àwọn ẹ̀rí kejì ẹwọ́rú ẹ̀yìn kíní tó ní sàábà tó ní ẹ̀yìn kánú tó ní ìtàkàdó ahbarahum wa ahbarahum arbaban min dunillah hatim ẹ̀yìn bun adish bun hatim lára àtọ́ yìí lára àwọn tí àwọn náà kò ṣe ẹbọ rí ẹ̀sìn nàṣọ́rọ́ ní ṣe títí tànàbí fìdé so àsìkò kí lóun náà sì sẹ̀mí àsìkò jahiliya àsìkò jahiliya ni so bẹ́ẹ̀ náà odi mélòó báwọn odi méjì adéyìbún hatim ẹlẹ́kẹta òun ni pété bá tó padà ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo sọ yìí ń bẹnu bukhari àti muslim ti adéyìbún hatim o náà níbi sọ fún ànábì pé ah ma kunna na'buduhum àìsí àwọn pásítọ̀ wa anabi wa ni ẹ̀ ń sìn wọn so omi pé ẹ̀sìn nasọ́rọ́ lòun ń sìn nígbà wọn tọ̀ nínú Bukhari bákan náà tabatama lè wọ àdìsẹ́lẹ̀ kejì gbogbo àná la máa gbọ́ ìtàn yìí àmọ́ kìísì wá fún wa níbẹ̀ wọ́n ní ìjọ tí wà yìí sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam bí wà yìí ṣe dé gbára tánàbí padà sílé tọ́gbọ̀n lọlé Khadija radiyallahu anha tó jẹ́ ìyàwó ànábì wọ́n wá ń bi ànábì kí ló ṣẹlẹ̀ ànábì wá ṣàlàyé tó ṣẹlẹ̀ fún un òun wá jòkó sùn wá wò pé ah sáfù kan rẹ balẹ̀ ọlọ́run ò ní dojú tì ọ́ torí pé èèyàn rè ni ọ́ ó máa ń ṣàánú àwọn tálíkà ó sì máa ń kó àwọn aláìní mára bákan náà ó sì máa ń ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn ẹ wo àwọn ọ̀rọ̀ tí Khadija ń sọ wípé ọlọ́run ò ní yẹ̀yẹ́ rẹ ọlọ́run ò ní dojú tì ọ́ fọkànrẹ́ balẹ̀ lẹ́yìn ìgbà tó sọ àwọn ọ̀rọ̀ yẹn tán iná ni nígbà tí ìṣòro bá ń báyàn nígbà míì ìyẹn lè wò sún kó wá wo àwọn iṣẹ́ rẹ̀ kan tó ní kí ọlọ́run ṣàánú mi ọlọ́run wọlá pé mi náà máa ń ṣàánú yàn ọlọ́run wọlá pé ìnira ọ̀báyàn rí kára mi ó balẹ̀ kínú mi ó dùn èrú ọ̀rọ̀ yẹn ni Khadija ń sọ fún anabi sallallahu alayhi wa sallam Khadija wa lọ sí ọ̀dọ̀ ẹni tó ń jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àmú rẹ̀ ẹni yẹn lárúbáwá ni torí Khadija náà ìran lárúbáwá ni Khadija tó ń bintu Khuwailid kọ́dọ̀ wọn àti mọ̀lẹ́bí ànábì padà pàdé ní bàbá ilé ẹ̀ka àrùn tí o fi mọ̀ pé ọmọ lárúbáwá ni Khadija náà torí mi lè mọ ní kì í sọ ọmọ lárúbáwá kí wọ́n ti fẹ́ mọ wá tàwílù fún un tọ̀ ọ wá lọ àmú rẹ̀ àwọn tó jẹ́ ọ̀nkù rẹ̀ ọwọ́ mú ànábì lọ́bẹ̀ pé kálọ̀ ẹni yìí náà ń pè ní Waraqatu bun Nawfal Waraqatu bun Nawfal òun lọ́wọ́ ní kànábì máa ṣàlàyé nǹkan tó rí fún un ànábì wa ṣàlàyé pé mo jòkó náà ní rárò ìra iná ni mo kàn wá rí nǹkan kan ó sáwá ń sọ fún mi pé ìkra ó sáwá bù sí kan ó sà ní kí n kà mo ní mi lè kà kí ni kí n kà ó ní iqra bismi rabbikal ladhi khalaq so ọwọ́ ṣàlàyé gbogbo tó sàṣẹlẹ̀ sí fún Waraqata bin Nawfal ìwà ń bẹ nínú Sahihul Bukhari ike Waraqa yìí wọn amú Khadija ó jẹ́ ọ̀nkù fún Khadija àwọn ni tanassara fil jahiliya òun ṣẹ̀sìn àwọn Christian lásìkò táwọn èèyàn ń ṣẹbọ ẹ̀wùn kan wárakọ̀ báwọn èèyàn ṣẹbọ ṣé àsìkò yẹn náà kọ́lé àwọn ìyá anabi àti bàbá anabi náà jọ ṣe ni àsìkò yẹn náà ni òun pàtàwọn èèyàn ń ṣẹbọ wárakọ̀ ò ṣẹbọ kódà ń bẹnu hadith anabi anabi ni wáraka ó wà àlìjánnà o wáraka wọ àlìjánnà ọlọ́wọ́n ba yamshi ń rìn nínú àlìjánnà lòún rí báyìí ọlọ́run torí pé ni kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run àwọn ìyá ànábì ò sí rí báwọn ni o wọn ò rí báwọn ẹ wà ànábì Ibrahim òun náà ni abul iman baba iman ànábì Ibrahim ẹ wà àwọn baba rẹ ẹ wà àwọn òbí rẹ ẹ wò ń ànábì Ibrahim jẹ́ ànábì ọlọ́run àwọn òbí rẹ ò ṣe kíni àwọn àwọn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó jìyà ọlọ́run ọba kódà ara fẹ́ tà níbi ìbòròyìn pé jẹ́ ń wá àforíjì fúnni akáì ọgbọ́dọ̀ wa laqad kana lakum uswatun fi ibrahim idh qala li abihi ẹ̀yìn astagfirulaka min allahi ẹ̀yìn astagfirulaka min allahi astagfirulaka min allahi ẹ̀yìn olúwa ni laqad kana fi ibrahim walladhina ma'ahu uswatun adana wa ni illa qawlu ibrahim la astaghfiranna laka wa ma amliku min allahi shay'a wọ́n ní ẹ̀yin ẹ̀yin àlùmọ́ ànábì ẹni kọ́ṣe àwọn ẹ̀kọ́ṣe ń bẹ tẹ́ kọ́lára ànábì Ibrahim tó dáa àmọ́ ń tẹ́ lè rí kọ́ṣe ń bẹ òun náà ní gbólóhùn rẹ̀ tó sọ pé òun ó wá àforíjì fún bàbá òun kò ṣeé ṣe torí pé kí ni àwọn bàbá yóò ṣe kí ni wọn ò jẹ́ ẹni tó sin lọ́hùn ẹbọ náà ṣe ọmọ òun sẹ́sìn bẹ́ẹ̀ náà ni tànàbì náà sallallahu alaihi wasallam nígbàtí yẹ̀yìn wárọ́kà tóun ń ṣe ẹ̀sìn náà sọ́rọ́ lásìkò jàhílíyà àwọn ìyá nàbì àti bàbá nàbì àwọn òsínbẹ̀ ni o ọlọ́run ò ní ṣe àbòsí ọlọ́run ò ní ṣe àbòsí wọ́n nígbà tó wá sọ̀rọ̀ yẹn fún tó sọ tóun rí fún warakatan kódà yìí tún bẹ́ẹ̀ lórí wọn ni kana yaktubul injil maṣá wọn ni kana yaktubul injil maṣá allah ẹni pé ọmọ injil kọ gan àmọ́ ojú rẹ ti padà wá fọ́ ìgbà tó wá ń sọ gbọ́dọ̀ wọn rí tán waraka wọn sọ fún pé ah hada namusun ntí wọ́n pè ní namusun ní èdè àwọn àbárá ni Jibrilu ní jẹ́ bẹ́ẹ̀ ní wọn ah màláíkà lọ́wọ́ bọ̀ yìí màláíkà tí ọlọ́run rẹ́rú ẹ̀ sí àwọn ànábì tó ti kọjá náà lọ́wọ́ bá ọ ọ wá ní lẹ́yìntà ní kúntù jáde àìn ó ní ah tọ́ tọ́lọ́ bá ní kí n máa bẹ dáadáa nígbà tí ìránṣẹ́ rẹ bá dé ah ń gbà fún ọ wàlẹ̀ azuruka ìran lọ́wọ́ bí n bá ṣe lágbára ma wọ́n ní kò wá pẹ́ wọ́n ní wàlámìyàn ṣàbọ̀ hàtà tó fìyà waraka kò pẹ́ rárá sígbà wọn náà ni waraka kan kú ni so lẹ́ẹ̀fì mà ipe tá a bá ń sọ ipe ìyá nàbí àti bàbá nàbí yìí wò sínú tó àìmọ̀ kan náà ní dààmú yàn àfi ìfìlà ká ìsẹ̀sìn ẹni tó wá pé bá ń katira wàláyé sẹ̀mẹ́ìnà wà tọ́ àìnà ó ti yé báwọn lẹ́yìn náà tẹ́ wá wò dáadáa àfa súnà máa ń sọ pé ṣẹ́rí ẹlẹ́rìí àwọn tó bá ń jẹ́ tó bá fẹ́ gbé irọ́ lẹ́sẹ̀ tó fẹ́ gbé bídíà lẹ́sẹ̀ níbi ẹ̀rí rẹ̀ náà lẹ́tì máa rí tẹ́ mọ̀ fi sọ ní kó pé a òwe lẹ́yìn ni ẹ máa wo wọ́n ní níbi àdìsí wọn kalẹ̀ kan wọ́n ní àhìyá nàbí àbàwẹ́yì wàkìlá ọ̀húnmá àsìlámà wọ́n ní ànábì jí bàbá rẹ̀ àti rẹ̀ àwọn méjì wá gba Islam ó túmọ̀ sí pé wọn ò ṣe kíni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò gba ìsìláàmù tẹ́lẹ̀ nù ṣẹ́tíkẹ́tẹ̀ báwọn wọn ò gba ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́rípọ́ clear pẹ̀lú ọ̀rọ̀ tí ta pẹ̀lú hadith tí mo kọ́ wáyìí ẹ̀rípọ́ ṣe dédé ara wọn rẹ́ mú wípé àhìyá nàbí ya àbàwáyì wọ̀kìlá ọmọ asìlámà àwọn méjì wá gba ìsìláàmù omi kí wọ́n ṣe gba ìsìláàmù gbàtà níbi ìjì wọn ni sòǹgbàtà wá wọ hadith yàrá pé hadith rọ ni so àwọn àdìsí tó wá jẹ́ àdìsí tó jẹ́ àdìsí sọ̀hí òun bẹ tó ń ṣàlàyé rẹ̀ so bí láti mà ipe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe rí èyí máa dá sọ́rọ́ ẹ̀sìn pẹ̀lú làákàyè èyí máa dá sọ́rọ́ ẹ̀sìn pẹ̀lú làákàyè ṣe rí wàláhi sùmọ́bìlá ìlàdé la ilaha illa huwa kọ́ni dùkùtù múran wà dùkùtù hìlùwàn àwa yìí ti la ntòkòrò ntòkòrò mo ti la ṣáájú òun ni pé irọ́ a ti tẹ̀lé lọ gbáà wàdúkùtù hìlùwàn àti wà ń tọ́ dúdú wò ẹni òun ni ọ̀dà méjèèjì mà àmọ́ ọ̀tọ́ pé irọ́ lọ́kàn mú lọ gbáà ó lé dá ma toró ò rí òdodo kó o gbé yẹ̀ wò tí bá ti gbé méjì yẹ̀ wò tọ́lọ́ ń ṣe rọrùn fún ọ tó lè ṣe sùúrù pé jẹ́ ń gbó méjèèjì pé ẹjẹ́ wo tí ẹjẹ́ wo tẹ̀yìn náà ẹjẹ́ wo tí ẹjẹ́ wo tẹ̀yìn náà lórí gbogbo mọ́sálá ẹ̀sìn ẹjẹ́ wo tẹ̀yìn tún náà ẹjẹ́ wo tẹ̀yìn oníbídìí àyìn náà ń sọ ọ̀rọ̀ clear lẹ́sẹ̀kẹsẹ̀ ni so ní pé ìlànà ahlus-sunnah wal jamaa'ah da'iman wa abadan ala al-haqq eré òdodo láéláé eré òdodo yẹn ló sì máa wà ẹni tí o bá wá yé àbí tí wọn bá kan àdánwò ẹni tó kàn lọ lè gbé súnà lọ́wọ́ tí ò mórí tí ò mẹ̀mú ẹ̀ náà ni ẹ àmọ́ ni kí ni ìwà rújú o ọsùlùmí jáàlì lọ̀rọ̀ yìí gbà o ah, ọ̀rọ̀ yà nẹ́bí àti bàbá nẹ́bí kò sọ̀rọ̀ ọsùlùmí jáàlì ń bẹ̀ fà kò sí ọ̀rọ̀ ọsùlùmí jáàlì ń bẹ̀ tó clear jù so òun náà ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í sọba alábòsí ẹ̀kọ́ táwọn afáàmọ́ ń kọ́ wa nípa ọ̀rọ̀ àwọn ìyá nẹ́bí àti bàbá nẹ́bí oníkóńkálukú wa ká múra ká máa wò pé mọ̀lẹ́bí mi yóò ràn mí lọ́wọ́ mọ̀lẹ́bí mi ó gbé mi wà lìjánná àwọn àfa wa àwọn àfa àgbà àwọn ẹni ọlọ́run ó kó wa wọlé kò sí ti ń jẹ́ báwọn àwọn ṣéwù wa àwọn wòlé àgbà àwọn kútùbù gáúzù kọ́lá tábà tọ́ba àṣà sínú mú wọn tábà àṣà sínú wọn mú afọwọ́kalẹ̀ báyìí gbà tábà dénú àlìjánná ìrọ́ ní ń jẹ́ báwọn mo fi yọkàn balẹ̀ gbogbo yẹyẹ bami wàlìjẹ́nà irọ́ ní jẹ́ bá wọn ẹnìkan kan ò lè ṣe ní tó ń kálukú bá ń ṣe ní sẹ́ náà ni wọ́n gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bó ṣe alábòsí o waman ya'mal mithqala dharratin khayran yara waman ya'mal mithqala dharratin sharran yara hadha wa sallallahu ala muhammadin wa alihi wa sallam. asalaamu wa rahmatulahi wa barakatuh kéèyàn kírun láì tí pé ìrun tí àsìkò ìrun náà dẹ̀ ti wọlé. ọ̀rọ̀ irun pípé ó ṣe kókó gan torí anabi sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ bí tá a bá ti fẹ́ kírun ká pèrun kọ́dà anabi yìí sọ débi pé ẹni tí ó bá wà nínú igbó tó ń da ẹran jẹ tí ń da ẹran òbí ń da màlúù òun nìkan náà ni o.

except Surah Al-Fatiha. May Allah preserve you upon goodness. Amen. kí o ké Surah Al-Fatiha tán kí o tó ké sura lé kó wá ju ẹyọ kan lọ kò sí ti yóò burú mbẹ bí alápèjúwe èèyàn ké Suratul A'la èèyàn wá fi Al-Ataka lé tó fi wal fajr èèyàn tó fi lé so kò sí ti ó burú ń bẹ̀ so tó bá pẹ́ nìyẹn bá wò pé òun fẹ́ fasúra gùn kí anabi sallallahu alayhi wa sallam ẹ dákun tó lọ lọ́n bẹ̀yẹn ẹ dákun a kí ló dé báyìí a tí nǹkan kan bá ń ṣe olè jáde wa kò wá sọ ohun tó bá fẹ́ sọ fa wàláì kò sí wàhálà inú kò ní ìdẹ́sà filẹ̀ tó bá ń mọ̀ bọ́ àfọ̀ oníṣẹ́ àfọ̀ lágàáyà fa dákọ̀ ẹ̀yà àga fún tó wá pé bá fẹ́ sọ̀rọ̀ ní kọ́mọ̀ bọ̀ wá kó sí wàhálà àkílọ́mọ̀ á disturb wa fún ìsìn naam tẹ́bá tí àwọn kò lè wá dákun tóró ọlọ́run kó a dákẹ́ tóró ọlọ́run dákun dákun naam òun ni pé anabi sallallahu alayhi wa sallam abdullahi ibn abbas olóhùn kírun pẹ̀lú anabi àti ìyẹn bẹ̀rù bukhari àti muslim onígbàtà anabi sallallahu alayhi wa sallam nanu ma suratul baqara ní òru anabi wa nà lọ ah olóhùn sáà ń retí pé yóò dé yóò dúró ó dérí ayé ọgọ́rùn kò dúró dérí ọgọ́rùn two hundred ànábì ò dúró ah ó dérí ó parí bá kọ́ra tó na alimrọ́ọ̀nù mú ah ó wá wò pé ah láwádé báyìí pé kó lóun fẹ́ lè òun fẹ́ lè jòkó fẹ́ lè járun kú lẹ́yìn rẹ̀ so kílẹ̀ rí ta fẹ́ lò ní pé láti fi hàn pé èèyàn lè ké sóra méjì pọ̀ lórí ìrun so wallahu a'lam náà gbogbo àtàbà ti rí wọn kò ti wọnú rẹ báyìí náà ni naam. asalaamualeykum wa aleykum salaam is it allowed in sunnah to be say, ẹ̀dàníyàn sáfù ẹ̀dàníyàn wíṣìrì. kò kò bá a mú èèyàn kí kò sí ti ń jẹ́ dídá àníyàn sèèyàn kí ń dàníyàn inú ọkàn náà ni àníyàn máa ń wà sòtí yẹn bá ti lẹ́mìí pé mo fẹ́ ṣe nǹkan báyìí ó ti tó ó ti tó sísọ jáde lẹ́nu yẹn gan bídà ni torí kò síbi táwọn ẹbí ti ń ṣe títí ń sọ jáde rí kí mo dání ẹjẹ Allahumma ìnínà wéétu kíní kan so kò kò sẹ́rì fún un bí ẹni pé èèyàn ń sọ fọlọ́n pé ọmọ ti ń bẹ nínú ọkàn mi ọlọ́run sì máa tó apá níyàn ló bá fẹ́ dá ntọ́ sọ pọ̀ wá ntọ́ sọ yọ pọ̀ gan tó bá dá níyàn yẹn pé ọlọ́run ọ̀dà níyàn yìí la ọ sọ yìí rákàtọ̀ fẹ́ kí ó kí mẹ́rin ọ sọ ọdún aṣọ wọ̀ ìgbà òkúkú rí ọ kó sọ aṣọ tí ìmọ̀mù rẹ̀ náà fẹ́ wọ̀ kó kó sọ irú mọ́tàsí tó ti fẹ́ kírun pé mọ́tàsí lè sàrùmí náà mo ti fẹ́ kí so wọ́n táyì rẹ̀ wọ́n sì kíni kan wọ́n sàlàyé gbogbo ẹ̀ fún un torí kò rí ọ kó dà níyàwó sí lọ́dọ̀ yányán so náà ni so naam. oníbẹ̀rẹ̀ ni ẹ̀dọ́ mo fẹ́ kí wàá mi ṣe àlàyé bí èèyàn ṣe lè dájú ọ̀rọ̀ kan sísítà tí èèyàn bá rí ní lẹ́kṣọ̀ tàbí níbikíbi nípa ọ̀rọ̀ ìfẹ́ àti wípé ṣé ó tọ́ nínú ṣẹ̀ríà Islam kéèyàn pe sísá téèyàn rí tí ó sì wùyàn láti fẹ́ láti má bá láti má bá sọ̀rọ̀. ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tó burú torí ń bẹ nínú ṣẹ̀ríà Islam a kà báàbù al-khitba níbẹ̀ báàbù alẹ́kìtìbà so irú nǹkan tẹ́ ń ṣe yìí afáwà kan wà tí bá ń kọ àrùn sẹ́wọ̀n wọ́n tó bá ṣe kí yóò lé ọjà dènì kò ní jẹ́ wọlé mọ́ yóò wà tó síyàn lù yóò ní à ṣé wàá sọ èmi di ẹni tí ò serious àbí mi ń sọ̀rọ̀ wọ́n á rẹ́rìn pé ọwọ́ tẹ́lẹ̀ rí o pé ìyọ̀rọ̀ búlọ̀ ń sọjá lẹ́nu wà ní ìwé òṣàzò àkílọ̀ wá ń wí <laughs> so òun ni pé nbẹ nínú fiqil islam nbẹ nínú sunan nabi sallallahu alayhi wa sallam kódà àwọn yẹn wọn bá nabi wọn ni lágbájá khatabani ó yẹ bá àwọn ọba mi sọ̀rọ̀ bóun fẹ́ fẹ́ mi sòtún wa seek advice lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam so anabi wa fún wọn advice liri ẹ fún àwọn tí anabi bá mọ̀ pé ọba wo ẹni yìí kọfẹ́ ìyẹn ń túmọ̀ sí pé alkhitba fitin khitba ń bẹ ká sọ̀rọ̀ so tá a bá ń sọ yín wọn ní pé kájí kọ́ mọ wá rí bí ẹni pé ó wa ẹni tí ó bá rí obìnrin tó fẹ́ fẹ́ obìnrin ò kí ń ṣe nǹkan téèyàn máa ń yẹpẹrẹ obìnrin ò kí ń ṣe nǹkan téèyàn máa ń yẹpẹrẹ so torí pé kí ni ẹni tí olúwa bá dá kó bojú kó bo gbogbo ara rẹ̀ kẹ́ ẹ má rí ni àmọ́ pẹ̀lú àwọn àdánwò tí ń bẹ ní àwùjọ náà ni wọ́n fi máa ń rí i pé olóbìnrin kò rí sísà kan sọ ọmọlúwẹ̀ ń tó ọmọlúwẹ̀ ń tí ń bẹ lábẹ́ lábẹ́ ń tí ọfẹ́ torí orí ni sọ àwọn gbàtọ́ pé ó síjú kalẹ̀ wọ́n náà rí eléyìí náà náà ló fi da fún àwọn obìnrin náà kán jẹ́ni tí ó tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba yanyan máa bójú rẹ̀ kó máa dá fìtínà lẹ̀ fún àwọn ọkùnrin tọ̀ ó ní pé ẹni tó bá rí obìnrin tó wù àwọn ọ̀nà oríṣiríṣi làwọn ní ṣẹ̀rí àlàkalẹ̀ tíyẹn fi lè lọlẹ́ fẹ́ obìnrin nínú kéèyàn lọlẹ́ bá bàbá rẹ̀ ipe ọmọ yìí ó wù mí gẹ́gẹ́ bí àwùjọ tiwa yìí má lọ o sọ fún bàbá rẹ̀ kí bàbá wọn wá ní à ah, ìwọ náà lórí ọfẹ́fẹ́ ìwọ ọ lóbi ni à ah, alá ò ní ẹ̀kọ́ bá èmi náà lọ wá ń bá pé kí so ní ti ṣẹlẹ̀ ní sọ fún yín o lọ lè sọ fáwọn òbí rẹ̀ pé bá mi lọ ọ̀dọ̀ lágbájá só ti bá sọ̀rọ̀ ah ǹtí bá sọ̀rọ̀ o kò sí tó burú so bàbá náà wá sọ pé òkè ọ̀dọ̀ ẹ̀ pọmọ yín wá so òun náà wá pọmọ rẹ̀ gbé sórí wọn ni òun rí tí wọn náà rí ni so wọ tó bá wo obìnrin yẹn mo lè dákẹ́ tí o bá wù o lè ní kó wù ú tó bá sì wù ú lè tó sọ̀rọ̀ pé ó wù ú so tí o bá ti sọ̀rọ̀ bàbá lè ní ṣe sátìrìra yẹn kẹ̀tọ̀ yóò wà lọ́ọ́ lè bí ọmọ rẹ̀ ní kọ̀kọ̀ pé ṣé ó wù ọ wá ni ah, ẹ ó wù ú tọ̀ ọ̀nà kanu ìkìtìbà náà ni ọ̀nà kejì oníkóṣe pé bóyá irú àwùjọ ti wà yìí kéèyàn ó rán ọ̀rẹ́ rẹ̀ kan sí i àbí òwò tiẹ̀ lábúrò lóbìnrin kó o rán an sí ipò fẹ́ rí so yóò wá fún ọ ní time àbáyé tó wà rí wọn àmọ́ pàdé obìnrin láàrin bíi báyìí wọ́n á ṣe ṣe ẹ sísá sísá wọ́n gan ọ̀pọ̀ra rẹ lé òsì pọ́n ọmọbìnrin yẹn náà lé obìnrin tóun gan bá dán lóhùn òun gan ọ̀pọ̀ra rẹ lé ẹ má dáhùn lóhùn máa wò ẹ obìnrin sẹ́gbọ́ so ẹ má dáhùn lóhùn máa so ẹni tó bá ti ń pe obìnrin báwọn kọ̀ọ̀pọ̀ obìnrin yẹn lé so àpọ́nlé ni ẹ máa fi ni máa fi ń ṣerú nǹkan báyẹn so àwọn ọ̀nà tí yẹn lè gbà náà ni eléyìí so ìgbà míì wàá máa ń ṣẹlẹ̀ tó ṣe pé ìyẹn lè má ní àǹfààní bóyá ọmọ ọmọ ibi tó ti ọmọ òbí rẹ̀ ọmọ kankan rẹ̀ so ọkàn sáà wù ọ náà ni pé ah ọmọbìnrin yìí mo sì láìkì rẹ̀ sórí nǹkan báyẹn ọlágbára díẹ̀ ẹ̀ńtọ́ ọ̀mà ọ̀mà bó ṣe rí ọ̀mà inú mọ̀lẹ́bí tó ti jáde ọ̀mà ìwà rẹ̀ so sẹ́mà irú ẹni tó bá jẹ́ kọ́dọ̀ àbálẹ̀ lèyàn lọ kọ́dọ̀ àbálẹ̀ gẹ́lẹ́ sọ ọmọ mi máa ń bínú o ọmọ mi máa ń bínú ọmọ mi ó lágídí o so ni mo máa ń bí ṣe rọra ń ṣe nǹkan mi so yẹ kó rí pé respect wà níbi yẹn jù respect wà mẹ́ jù so káwá ní pé èèyàn rí ẹni ẹni sẹ́wọ́n sì wòyàn ìyẹn lè ṣe báyìí lápèjúwe ẹ̀jọ̀ ẹ̀dá kò ṣe lè fún mi ní nọ́mbà yẹn àbí báwọn mo ṣe lè contact yín so tọrọ yìí ò ní pọ̀ láàrin bí tó ti rí òun ní ẹ àtúwá ní àmì ah, ilé fún yín nọ́mbà mi tán wà bí ah, máa lọ ń kálukọ́ máa lọ́rùn wọ́n wà ní à ẹ àlẹ́ ẹ wá ẹ à ah, ó tún òun ò fún ọ kó o lè kọ́ńtà owó ò lè tí òun níjà máa lọ wọ́n dààmú rẹ̀ wọ́n dààmú rẹ̀ so wallahu a'lam naam. Assalamualaikum. Waalaikum assalam. What about an observation? No. When you said Waqatu bin Nawfal was, was a Christian, And the Prophet ﷺ confirm him be in Jannah. Now, make it clear to the general public not to mis okay. mislead ah, on the fact that he does not okay, Christian mean Christian is I mean does not mean the Christian Christianity no, no, is the religion that brings okay. salvation. Ah, mo yàn bọ̀ tọ́lọ́wọ́n ṣe ní ilé ẹ̀sán mo ní nígbà yẹn ẹni tí bá ń ṣe ẹ̀sìn Christianity ó sì ń ṣe ẹ̀sìn ahlul kitab wípé ńgbà tánàbì ti dé ẹ̀sìn kò ẹ̀sìn má so ìgbà wọn ni wàràkà náà wàràkà fi ń sọ pé tí ń bẹ́lẹ̀ wà láyé tí ọlọ́run bá fi gbé ọ dìde ń fún ọ ẹni pé ń ṣe islam ní jẹ́ báwọn ń fi ẹ̀sìn nàṣọ́rọ́ kalẹ̀ so ó clear so yìí wò túmọ̀ sí pé n tá sọ nísìnyí ni pé bóyá ń tẹ́ni ìfẹ́ kí n ṣàlàyé onímọ̀ kéèyàn máa ń rò pé àwọn kírísítẹ́nì òde òní àwọn náà wọ àlìjánà gẹ́gẹ́ bí Waraka bin Nawfal ṣe wọ àlìjánà yọrọ o anabi sọ̀rọ̀ sọ́làm dáwà rẹ̀ ò tí bẹ̀rẹ̀ nígbà yẹn dáwà rẹ̀ ò tí bẹ̀rẹ̀ ọlọ́run ò tí paláṣẹ pé yá bẹ̀rẹ̀ so wọ́n kẹ́yìn ṣe ń rí àwọn àpẹẹrẹ ìjà ànábì ni so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum. wa alaykum salaam. ṣé ẹni tó bá ta tẹ́tẹ́ nínú àwẹ̀ àbí ó mu igbó àti skó náà àbí pé strong strong tọ̀ nínú àwẹ̀ wọn ní sọ dáa. tó bá ṣe pé ní ọ̀sán àwẹ̀ bá ní èyí ó burú o kò bá mu so mi pé nìyẹn ó ti já àwẹ̀ nìyẹn tó wá pé ní òru náà ni kó lábí ṣe nú àwẹ̀ kò dáa kí wọ́n máa mu gbó kí wọ́n máa fa gbó kí wọ́n máa mu wúrọ̀ àwọn báyìí kó bá sì ga kò dáa torí pé kí ni àwọn tí wọ́n ń ṣe gan sọ pé nǹkan bú ni wọ́n kọ́ sára pálí rẹ̀ gbèsè gáyé o nǹkan bú ni tí máa ń kó báyàn ó léwu fún àlàáfíà èèyàn sọ́nà ni kò dáa so gbódúdú ẹni tí àdánwò báyìí wà fún tí mu gbó tí mu sìgá tí mu spọ́ǹgì kọ́lọ́n kọ́mọ́sá sànù rẹ̀ kọ́ yọ ogun àwọn nǹkan bú ikú ní ẹ̀mí rẹ̀ náà. Assalamualaikum. Waalaikumsalam. A person who so, I'm sorry. You said tasbah is haram. Kindly show us how prophet count with his finger. Naam. Tasbah a ṣàlàyé pé tí wọ́n bá ń ka àdìkárò kò dáa kí wọ́n máa lò ó. Ọwọ́ náà lànà sọ̀rọ̀ sọ́làm ní ká máa lò. Ànábì ní àkídù tasbihakum bi anamulikum ẹ máa lo ẹ máa ka àwọn àtikáàrò yìí tẹ́ ẹ bá ń kà pẹ̀lú àwọn orí ọmọ kàáyín orí ọmọ kà ni ẹ máa fi kà á anabi ni wa innahunna mustantiqat yawmal qiyama àwọn ọwọ́ yẹn ń sọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ṣe pé al nakhtim ala afwaihim wa tukallimna aydihim so àwọn wọn yẹn ara ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni pé wọ́n ní pé lágbájá ìmí ló máa fi ń ṣe afkar sódàkùn ẹ wo orí láńlá tó apẹ́ ẹnu yìí wọ́n bá tiẹ̀ kú lásìkò sheikh islam sheikh islam náà sheikh islam muhammad nasiruddin al-albani rahimahullah bàtà ń sàlàyé nípa ọ̀rọ̀ tẹ̀sùbà wọ́n ní tó bẹ́ẹ̀ lé kú pé tẹ̀sùbà ọ̀pá súnà ọwọ́ kíkà rẹ̀ ẹ kí wọ́n mọ̀ pa burú tẹ̀sùbà ẹ wo oore oore tí ń bẹ níbi oore níbi kí wọn fi ọwọ́ ka àsìkárò tí ó padà ṣẹlẹ̀ sí yàn tó apẹ́ tẹ̀sùbà ń ṣetán láti pa kíní yẹn rẹ ẹ kí wọn pa burú tẹ̀sùbà lílọ subhana bi shawani akani anamul orí ọmọ kan níjẹba wọn subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah orí yẹn lèyàn ọmọ kà kìí ṣe ìlà kìí ṣe ìlà ọmọ níka anamul orí ọmọ kan níjẹba yẹn so wallahu a'lam naam. assalamu alaikum alaykum salaam. please is it allowed to be praying behind an imam who used to be silent in the second rakah after recited qira'ah in salatu fajr. ẹni tó máa ń dákẹ́ ní ìdákẹ́ ẹ̀yìn tó máa ń ka kò sí ẹ̀rí fún kùnúùtù ní àṣùbà nìkan àkọ́kọ́ nù. No lẹ́yìn náà nǹkan kan ò ṣẹlẹ̀ ẹ̀ǹkà kùnúùtù ìyóò náà ó tó kù díẹ̀ káàtó sọ̀bákan náà ẹ̀ǹkà kùnúùtù ẹ̀ǹdákẹ́ gbandi kò sẹ́ẹ̀rí fún wọn máa ń ka kùnúùtù jákè ni kódà tí yóò bá ka lọ́sàn-án ẹ̀ka jákè ni àwọn tí ń gbọ́ wọ́n sì máa ṣe àmín àmín lẹ́yìn náà kùnúùtù tí wọ́n ń kà kì í tún ṣe èyí tó anábì sallallahu alaihi wasallam ẹ wo fọ́ọ̀tì mẹ́rin níbi lára kùnúsù àyàn máa ń kà wọn ẹni tí yẹn bá rí ti ń ṣe bẹ́ẹ̀ gba mọ́sálásí mi lọ tí wọ́n bá ti dákẹ́ gbandi wọn lọ mọ́sálásí mi sọlẹ́ ní ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam naam tọ ẹ dákun síwájú ká tó parí n fẹ́ pe àkíyèsí kan tí ọlọ́run bá kádàrá pé èèyàn bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn irú tó ṣẹlẹ̀ níjẹ̀ta àbí tó ẹ dákun èèyàn àbí ń jẹ̀rẹ̀ èèyàn fẹ́ kí ìfẹ́ dákùntàn ọlọ́run kí àwọn tá a bá dúró ká máa dá sí ọ̀rọ̀ èmi ni ẹni ń fẹ́ bá sọ̀rọ̀ ẹ fi èmi àti ẹni náà kalẹ̀ kájọ sọ ní tá a bá fẹ́ sọ solókun ìgbà tí o bá ti ní mi lára má jẹ́ ní ọ̀la má jẹ́ ní ọ̀la gbogbo tani o bá ń bá mi sọ tí o bá ti ní mi gangan lára má jẹ́ ní ọ̀la sodakun torí tọ́lọ́run kọ́lọ́n kọ́mọ́ jí kárí ash-shaytan subhanakallahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.